gẹ́gẹ́ bí a ṣe ń sọ lọ lẹ́ẹ̀kan ìyẹn ara ilé hmm. abala tí à ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí abala àwárí ni níbi tí ẹ̀yin lólùfẹ́ wa ti máa ń bèrè ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan níbi láti máa ń ṣàwárí àwọn ohun tí a mú wá fún yín lọ́lọ́kan òjọ̀kan ẹ̀ tún máa bèrè pé kí la tún mú wá fún yín lọ́sẹ̀ yìí ìtàn hmm. èèyàn kan náà la mú wá fún yín o ìmọ̀ràn náà ni àwọn náà nílò ṣùgbọ́n ṣáájú kí tó di wípé a lọ síbẹ̀ ní kọ́mọ́nkóbó mo ní ìbéèrè kan pàtàkì fún àlejò mi lẹ́ẹ̀kan sí i àlejò mi ìbéèrè tí mo ní náà nìyí tá a fi káàdì gbogbo ẹ̀ lénìí láti lè gbé ìdílé aláyọ̀ ró kí ni ojúṣe tọkọtaya gan. Hmm. láti gbé ẹ ṣe láti gbé ìdílé aláyọ̀ ró ọkọ àti aya gbọ́dọ̀ wà ní ọyọ̀ kan. ìṣọ̀kan. gbọ́dọ̀ wà ní ìṣọ̀kan. Hmm. nínú ohun gbogbo. Hmm eléyìí dẹ̀ máa bẹ̀rẹ̀ láti ìgbà tí wọ́n ti pàdéra wọn hmm. kò ń ṣe ohun tí a kàn máa bẹ̀rẹ̀ nígbà tí a bá ti wọlé tán a ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ èyí ló fi jẹ́ pé tá bá ti fẹ́ yàn hmm. tí ọmọ bá ti fẹ́ di kó tiẹ̀ fẹ́ yàn gan hmm. ó gbọ́dọ̀ ti ro ìyẹn mọ́ ìjẹ́ ẹni tó ń tẹ̀lé yẹn kẹsẹ̀ tó wọlé òyìnbó máa ń pè kankan ní courtship kẹ́ ẹ tó wọlé kí nìkan tó pa yín pọ̀. Hmm. ṣe dojúlùmọ̀ ara yín. ńbẹ̀ ni hmm. ṣe ẹ mọra yín dáadáa. ṣe mọ̀ wípé nígbà míì wà courtship mi lè last for five six years tí wọ́n dẹ̀ ní mọ́ra wọn. tí wọ́n ní mọ́ra wọn. kí ẹ pé lómi àmà farapamọ́. Hmm, a máa ń farapamọ́ because wọ́n ní wọ́n ní wọ́n ní nǹkan kan tó so wọ́n pọ̀ tó wọ́n sọ pé òkè nǹkan báyìí ni mò ń wò nígbà nígbà nígbà gbogbo gbà kan tó máa sábà ń fà yẹn ni pé nígbà tó ń wọnú inú relationship yẹn hmm. ẹran ara pé nítorí pa pé àwọn nǹkan tó yẹ hmm. wọn bá wọlé òun ló pa wọn pọ̀ hmm. so nígbà tí obìnrin àtọkùnrin ríra wọn tó ń láì tó ń fẹ́ràn ara wọn tó dẹ̀ ń jọ ń wọlé wọ̀de kí ló pa yín pọ̀ nù kí ló kọ́kọ́ mú yín papọ̀. Hmm. ṣé ti kò lè kọ́kọ́ jẹ́ fẹ́ hmm. ó máa bẹ̀rẹ̀ láti ibi ọ̀rẹ́ hmm. bóyá ẹjọ́ lọ sí iléèwé ni o bóyá ẹjọ́ ń ṣiṣẹ́ níbì kan ni o bóyá ẹjọ́ wà níbi kankan máa pa yín pọ̀ tó dàbí òòfà tó dàbí òòfà tàbí bóyá ẹ lè jọ ó lè jẹ́ pé ẹ lè jọ wọ mọ́tò gan pàápàá bóyá ọ̀rọ̀ lẹ́jọ́ ń sọ tó yàtọ̀ sí ọ̀rọ̀ kí náà porúkọ ẹ ti padà mọ́ra yín tẹ́gbá ṣùgbọ́n mo kàn rí obìnrin yà ah, ó fàìn ó ó ní kinní tí mo fẹ́ ó ní kinní àwọn nǹkan tí ò tọ́ hmm. òun ló fà yín mọ́ra wọn ìwọ náà ti wò pa ah, ó hmm. ìyẹn gangan ló máa jẹ́ nǹkan tó máa hmm. tó máa tó dàbí pílà ìmọ̀ bí wọ́n ṣe lè sọ pé pílà eh. kí ni pílà relationship relationship òun ló máa fa pé kẹ́nu yín kò nígbà tẹ́ bá tẹ́ bá wọlé ọkàn nígbà tẹ́ bá wọnú ilé ara yín. ṣùgbọ́n relationship tó bá jẹ́ wípé irọ́ ni wọ́n fi ṣe àgbékalẹ̀ bẹ́ẹ̀ ni báwo ló ṣe fẹ́ end. òun náà là sọ yìí. and a lot of homes ló bára wọn nírú ipò ìgbésí ayé bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ àárín lọ́kọ-láya lẹ́nìí ló jẹ́ wípé kò fi bẹ́ẹ̀ sí òótọ́ wọn fi òótọ́ bára wọn bẹ̀rẹ̀ ẹ jẹ́ kí n fún yín ìrírí arábìnrin kan arábìnrin yẹn pè wá lọ́sẹ̀ tó kọjá ó dẹ̀ ṣiṣọ lójú eégún àwọn kankan fún wa tó jẹ́ wípé ẹ̀rù bà mí hmm. ó sọ fún mi wípé ọkọ òun fẹ́ òun ní ṣùlọ́kà ó dẹ̀ ti tó ọdún kẹfà táwọn ti fẹ́ra wọn báyìí ó nígbà tó fẹ́ òun ní ṣùlọ́kà ó ní òun ò ẹ́fà mọ̀ wípé òun jẹ́ ìyàwó kẹrin ó ní ilé tó fẹ́ òun sí lòun rí pé à òun àti ẹ̀ náà ni ó dẹ̀ mú òun lọ mọ àwọn èèyàn ẹ̀ ó ní wọ́n dẹ̀ wá fẹ́ òun ní ṣùlọ́kà ni ó ní àwọn kọ́kọ́ fẹ́ra àwọn sọ́nà fún ọdún méjì ó ní ní gbogbo ọdún méjì yẹn òun ò rí jàsá wípé ó ti ní ìyàwó rí ó nítorí kò bá òun sọ ó lókọ̀ sọ fóun pé òun ti níyàwó kan rí o ó ti ṣaláìsí o ṣùgbọ́n ọmọ ẹ̀ tó bí o kò sí lọ́dọ̀ òun wà lọ́dọ̀ ìyá ẹ̀ lókè òkun ó lóun ò dẹ̀ gbúrò wọn mọ́ ó ní tó sọ fóun nìyẹn ó ní ṣùgbọ́n kò sọ fóun pé nígbà tóun wà nílé ìwé nígbà yẹn lòun ti bá ẹni yẹn pàdé o ó ló ti pẹ́ ó ní tóun kàn mọ̀ nípa ẹ̀ nìyẹn ó ní ṣùgbọ́n nígbà tó máa fi tó ọdún kẹta nínú ìgbéyàwó ó ní ní àìsàn yìí bá ṣe òun ó ní ilé ìwòsàn tí wọ́n gbé òun lọ níbẹ̀ ni obìnrin kan ti wá gbé oúnjẹ wá fún òun níbẹ̀ ó ní bó ṣe gbé oúnjẹ dé ló sọ wípé òun ní kò ń gbóúnjẹ ìwá fún báwo lára òun lòun ò mọ̀ yìí ó ló sọ wípé ọ̀kan lára àwọn ìyá ọkọ ẹ̀ ni mo jẹ́ hmm. ah, ó lóun dẹ̀ ní ẹ ṣé o kí lorúkọ yín o ó ló dẹ̀ sọ orúkọ ẹ̀ ó ló ó ní níbẹ̀ ni nọ́ọ̀sì tí ó ń dá òun lóhùn wá sọ fún òun pé à ṣé ìyàwó lágbájá lẹ́yìn náà ni à ìyàwó wọn ni èmi níyàwó wọn ṣé ọ̀kan lára àwọn ìyàwó wọn lẹ́yìn náà ni ó ní rárá o èmi níyàwó ìyàwó kan ṣoṣo náà ló ní èmi níyàwó wọn ó ló sọ pé rárá ẹni tóun sọ tó gbé wá lẹ́ẹ̀kan ni mò ń sọ pé ṣé ọ̀kan lára ìyàwó ẹ̀ lẹ́jẹ́ ó ní rárá o àlóhùn nìkan ni sẹ́ẹ̀ ó ní rárá ẹ̀yin nìkan kọ́ o ẹ pọ̀ o tó bá jẹ́ pé yẹn ni ẹ bí dáadáa ẹ má ní mo sọ fún yín o ṣùgbọ́n ẹ lọ ṣe ìwádìí. ó ní ṣùgbọ́n ó máa ń fún òun ní àwọn èèwọ̀ kan tó kọ òun lóminú ó ní láti ọjọ́ tóun ti wọ ilé ó ní ara ìwé ìwọ̀ tó fún òun ni wípé òun ò ní àǹfààní láti kúrò nínú yàrá yẹn bọ́ sí inú ọgbà ilé kejì òun ò gbọdọ̀ jáde ó ló ti oúnjẹ ó ti omi tóun máa mu gbogbo nǹkan tóun fẹ́ láyé yìí ló ń fún òun ó ní ṣùgbọ́n èèwọ̀ tó fóun ni pé òun ò gbọdọ̀ bọ́ síta nínú ilé èèwọ̀ kejì ni wípé fámílì òun kankan ò gbọdọ̀ wàá bá òun àfi kóun àti ẹ̀ jíjọ lọ kí fámílì òun ó ní ṣùgbọ́n òun ò ka gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn sí nítorí pé ìfẹ́ bo òun lójú ó ní ṣùgbọ́n ohun kẹta tó sọ fún òun ni wípé ó ní tí òun bá ti ń ti ibi bọ̀ ní gbogbo ọjọ́ Jímọ̀ bóun bá ti ṣe ń bọ̀ tóun bá ti wọ inú ilé ó ní kó lọ bọ́ ara rẹ̀ yóò wọ ọmọlúàbí ní gbogbo ọjọ́ Jímọ̀ ó gbọ́dọ̀ bá òun ní àjọṣepọ̀ ní aago mẹ́jọ ó ní aago mẹ́jọ yẹn ò gbọ́dọ̀ kọjá o ó wá ní gbogbo ńgbà tó sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ ó rú mi lójú nísìnyí ó ní ìgbéyàwó yìí ti sú òun torí pé àṣírí ti tú nísìnyí ó ti béèrè lọ́wọ́ ọkọ ọkọ wa ń fún nígbà tí ìgbájú ìgbámú pé níbo ló ti gbọ́ ọ̀rọ̀ yẹn níbo ló gbà jáde tó fi lè gbọ́ ọ̀rọ̀ yìí ó ní gbogbo ìgbà nísìnyí olúmọ ti wá padà lọ sí èkó lọ́dọ̀ àwọn ìyàwó ẹ̀ tó kù olúmọ ń wá wálé ní gbogbo ọjọ́ thursdays ló máa ń wálé á padà sí èkó ní ọjọ́ sunday ó ní kò sí tó bá fẹ́ lọ padà báyìí á rí ẹ̀sùn kan sí òun lẹ́sẹ̀ kò sí kóun má jẹgba gbogbo ojú òun ti wú ó ya fọ́tò ojú ẹ̀ ó sẹ́ǹdì ẹ̀ sí wa ní orí whatsapp ó wá ń sọ wípé ká jọ̀ọ́ ká fi ìmọ̀ràn òun ká fi ìtàn òun tó gbogbo aráyé létí kó ṣeé ṣe kí ìyá òun ó nítorí pé kò sí ètò yìí tí kì í gbádùn pé tó bá ti lè fura kó ṣeé ṣe kí wọ́n wá ojútùú kó torí òun ò tó bẹ́ẹ̀ láti pe fámílì òun pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí òun nìyí irú èèyàn bẹ́ẹ̀ yẹn ìmọ̀ràn wo la lè fún nírú ipò tó wà àwọn náà la sọ pé kí wọ́n máa farada ipò kípò tí wọ́n bá bára wọn àbí bẹ́ẹ̀ kọ́ ipò tó wà tó jẹ́ wípé kìkìdá ẹgbani lọ́sọ̀ọ̀sẹ̀ ìgbà tí ìgbà mú ìgbà rùn tí ò sì gbọdọ̀ jáde kúrò nínú yàrá torí kọ́kọ́ ń tilẹ̀kùn ni kí ni kò ṣe. <laughs> ọ̀rọ̀ ńlá ni ó fi só sí lẹ́nu ó buyọ̀ sí. ṣé ibo gangan náà ti pàdé tẹ́lẹ̀ olóhùn náà máa ní àǹfààní láti wo. ṣé ìta kọ́ ni wọ́n ti pàdé ni ṣé ilé kan ni inú ilé kan ló ń gbé tọ́jú. ó ní òun ó ní òun tajà Mm. ní Yaba nígbà táwọn pàdé tó dáwọn ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ẹ̀ náà nìyẹn mm-hmm. ó lóun tajà ní Yaba mo wá bíi pé Joseph ń ta àwọn ọjà yẹn mọ́ ń sìn ó ní kò gbà kóun ṣe iṣẹ́ kankan mọ́ kò gbà kóun ta ohunkóhun kò gbà kóun sílẹ̀kùn bọ́ síta láti wo ẹni tó ń lọ ó dẹ̀ ti pé ọdún kẹfà nínú ilé báyìí. èrò ènìyàn bẹ́ẹ̀ yẹn gómìnà ṣé ilé ọkọ la fẹ́ sọ pé ó wà ní àbí àhámọ́ àbí irú èèyàn bẹ́ẹ̀ yẹn mi ò mọ ohun tí orin ta lè kọ sí gbẹ̀dú kó fún àǹfààní èyí tẹ̀ ń wò wá nílé tẹ̀ bá ní ìmọ̀ràn èyíkéyìí tí ẹ lè gbà á àyè ṣí sílẹ̀ fún yín ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí lẹ́ẹ̀kan sí oh eight one three four four eight five nine three five ṣùgbọ́n fún èmi o wọ́n ní ilé ọmọ ilé ọba bá ọmọ kì í bọ́ ọmọ ẹlẹ́rù <laughs> mi ì lè sọ jù bẹ́ẹ̀ yẹn lọ ṣùgbọ́n àwa náà la tún sọ wípé kí a máa ní ẹ̀mí ìfaradà torí wípé kí ọjọ́ iwájú àwọn ọmọdé yìí kó lè dáa tóró ti bí sun ó ti bí ìwàlẹ̀ hmm. sínú ilé yìí ṣé ká wá sọ wípé kó kẹ́rù kó máa lọ ni àbí ká sọ pé kó sì máa farada ìyà yìí láti odidi ọdún mẹ́fà tó ti ń jẹ ìyà yìí bọ̀ kò sì tó láti sọ̀rọ̀ ó ní tóun bá fẹ́ béèrè nǹkan kan pé bí oúnjẹ ti fẹ́ẹ̀ tán lé ó lóun máa máa gbọ̀n ni òun máa káwọ́ pẹ̀yìn òun máa máa sún mẹ́yìn torí pé kó má bàa dìgbà tìrù òun ó ní kò kí ń ra káàdì sórí fóònù fóònù ó ní tóun bá tó bá ra káàdì fóun òun gbọ́dọ̀ kọ gbogbo àwọn tóun call ó ló máa lọ gba analysis àwọn tóun ti call tóun ti pè ó ló máa gbà á ó ní léyìí tóun ṣe igi òun ò mọ wàhálà tóun máa kó sí èmi ò wá mọ irú ogun tíyẹn wọ̀ báyìí obìnrin mà lòun náà o irú ìmọ̀ràn wo la lè gbà báyìí. irú irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni yẹn mi ò lè sọ pé ó wà nílé ọkọ hmm. àti pé àmọ́ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ hmm kí ló sún òun náà dé ọ̀dọ̀ ẹ̀ ṣé owó lórí torí yẹn ó wọ́pọ̀ ní bí ó wọ̀ ó sọ pé ó ní owó tó ní mo béèrè àwọn ìbéèrè kan tó rú èmi náà lójú ó wọ́pọ̀ láàrin àwọn ọmọ ó ní kò fìyà jẹ òun ó wọ́pọ̀ láàrin àwọn ṣùgbọ́n owó yẹn ó jẹ́ ń rìn ó ń rí owó yìí ṣùgbọ́n kò rí òmìnira. bẹ́ẹ̀ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan ni ara àwọn nǹkan tá a gbọ́dọ̀ máa fi kọ́ àwọn ọmọ wa ni hmm. kì í ṣe owó hmm gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan yìí àwọn nǹkan tó kúrò pa èèyàn àti ọkùnrin pọ̀ láti sọ pé ẹni tí mo fẹ́ fẹ́ lélẹ̀ hmm. ìkíní ni ọlọ́run hmm. ẹ gbọ́dọ̀ jọ ní sin ọlọ́run kan náà hmm. ó jẹ́ kókó tí ọkùnrin bá gba ọ̀tún tí obìnrin bá gba òsì ó tèkì oore ọ̀fẹ́ ọlọ́run fún wọn láti wà ní ọ̀kan kò dẹ̀ sí bí wọ́n ṣe fẹ́ tọ́ ọmọ láì wà lẹ́kùn hmm. nígbà tí wọ́n bá wà ní ọ̀tọ̀ọ̀tọ̀ bóyá ìdílé abọ̀rìṣà ní ọkọ tiwa ìyàwó ìdílé kejì náà wà ní ìdílé tó yàtọ̀ àtọ̀rọ̀ ẹ̀sìn náà ń bìbà hmm. ṣùgbọ́n nígbà tó bá máa di pé kẹ wá tẹ kẹ wá gbé kẹ gbé ìgbésẹ̀ hmm. á wá dàbẹ̀ nípa ah, bó ṣe ń ṣe ń bí nì báwa ṣe ń ṣe ń bí nì báwo lè ṣe fẹ́ tọ́mọ. Hmm. àfi tí irúurú nǹkan bẹ́ẹ̀ yẹn tí èèyàn kan bá gbà fún èèyàn kan hmm. bí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn fúnra wọn wọ́n ti rí ibi sápamọ́ sí hmm. ibi tó bá ibi tó bá rọ̀ wọ́n lọ́rùn nínú méjèèjì ó dáa kò dáa bọ̀tù ohun tó rọ̀ wọ́n lọ́rùn nínú méjèèjì pé ìyẹn ló gbà mí láàyè láti ṣe ohun tó wà lọ́kàn mi òun náà máa tẹ̀lé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àti kọ́rọ̀ àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn kò ní ọlọ́run gbọ́dọ̀ jẹ́ ó di ìgbéyàwó ó di ìgbéyàwó hmm. òun ló máa mú yín ró tó bá jẹ́ pé irúurú ẹni yẹn báyẹn ń sìn tó bá tó bá fẹ́. ká ló ní àǹfààní láti lọ ilé ìjọsìn lọ gbàdúrà kó padà sọ́dọ̀ hmm. Ọlọ́run hmm. kó lọ tún ìpìlẹ̀ ìpìlẹ̀ṣẹ̀ ṣe kò sí nǹkan tí ó tí ò ṣe ṣe kó lọ fi ọkàn ẹni yẹn sí ọ̀dọ̀ Ọlọ́run kó bá Ọlọ́run sọ̀rọ̀ but lílùlù lílọ bíbọ̀ yẹn lèmi ìwà mọ̀ ó lè yẹra láti máa lọ ṣe àdúrà yẹn hmm. so that ọlọ́run á lè bá wa tọ́ ẹni lọ́kọ̀ hmm. but ó ti lọ́kùyà ọkọ mẹ́rin ìyàwó mẹ́rin hmm. ó ti lé mẹ́rin náà ṣáma ní kó fi àwọn yòókù sílẹ̀ ní but kó tẹ̀sí ilé ilé máa gbé ìgbé àlàáfíà láti lè tọ́ ọmọ tó wà ní àárín wọn àwọn náà máa ń ro àròpadà sẹ́yìn tó máa mọ nǹkan tí àwọn ṣe dé ibẹ̀ yẹn kò sí tó bá dé irú àsìkò bẹ́ẹ̀ yẹn máa ti mú àwọn àṣìṣe tí òun ti ṣe a lè fi kọ́ àwọn ọmọ ètò ìgbésí àjọ tóun hmm. ti gbé hmm. irú irú àmọ́ ká má gbà pé ó lè jẹ́ owó ló kàn ń wò hmm. ó máa ti rí kò sí ni orú àwọn àìmájẹ̀wójáde má ṣe kínní yẹn ó máa ti rí àwọn àpẹẹrẹ yẹn bó tó bá máa mójú kúrò nígbà tí wọ́n jọ ń jáde ó máa máa mójú kúrò níbi ẹ wà ní ojú ọ̀nà ọkùnrin ti sọ fún ẹ ó ń pè lórí fóònù ń bolo lọ níbo ẹ wọlé kí ni kan tó ṣì wà lábẹ́ òbí ẹ̀ hmm. wá ti mọ̀ pé irú hmm, ẹni ẹ máa wà nígbà hmm. la ṣe pé domineering ó máa ṣe ọdún sẹ́ẹ̀ tó bá nígbà yẹn ló ti máa gbé e ló ti máa make ẹ̀ eh, made up mind yẹ bẹ́ẹ̀ ni wọ́n máa wọ́n máa rí àwọn nǹkan wọ̀nyẹn bó ti fẹ́ ó máa ti bò wọ́n lójú wọn nílẹ̀ rí àwọn àṣìṣe yẹn ìgbà míì títorí nǹkan tí wọ́n fẹ́ ń bẹ̀ tó fẹ́ jẹ pàápàá owó ọ̀rọ̀ owó pẹ̀lú àwọn ọmọ obìnrin àwọn ọmọbìnrin sẹ́yìn owó ni wọ́n ti believe wọ́n believe wọ́n gbà pé olówó ṣe ohun gbogbo tán hmm, hmm, hmm. wọ́n dẹ̀ mọ̀ pé owó ò ṣe gbogbo nǹkan kì í ṣe gbogbo nǹkan lówó ṣe Ọlọ́run ní kókó nínú òdìgbéyàwó tó ẹ̀yin olólùfẹ́ mi mo mọ̀ wípé ẹ ti gbádùn àlejò tí a gbé wá fún yín lọ́sẹ̀ yìí wọ́n jẹ́ kí a mọ̀ wípé láti lè gbé ìdílé aláyọ̀ ró ó wà lọ́wọ́ lọ́kọ ká sì fi ọlọ́run ṣe odi ìgbẹ́kẹ̀lé wa mo mọ̀ wípé a ti gbádùn gbogbo àwọn ètò yìí lọ́lọ́kan òjọ̀kan tí a mú wá fún yín lọ́sẹ̀ yìí ilé ti fẹ́ máa yá báyìí àti fẹ́ máa relé tí ẹ bá ní ìbéèrè èyíkéyìí tàbí ẹ ní àwọn ìṣòro èyíkéyìí tó ń dùn yín lọ́kàn pàápàá hmm, ẹ jẹ́ kí a máa gbé àwọn ìpolówó wa wá lọ́lọ́kan òjọ̀kan a ṣetán láti tẹ́wọ́ gbà yín ìbàjẹ́ ní ìṣẹ́jú ráńpẹ́ lẹ ní àǹfààní ẹ̀ a ṣetán láti tẹ́wọ́ gbà yín kò ní máa jù báyìí lọ fún wa lọ́sẹ̀ yìí o àti fẹ́ máa relé àlejò mi ẹjọ́ ẹ bá mi dágbére fáwọn ará ilé kẹsì gba àwọn òbí ní ìmọ̀ràn ṣókí. ẹ̀yin ará ilé ìmọ̀ràn tí mo fẹ́ sọ tí mo fẹ́ fún pàápàá obìnrin náà ni pé kí a kọ́ àwọn ọmọ wa wa ti gbé ìgbésẹ̀ tiwa náà but àwọn ọmọ wa wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tọ́ ọmọ rẹ kó lè fún ọ ní ìsinmi ẹ jẹ́ ká tọ́ àwọn ọmọ wa kí a fi àyè sílẹ̀ fún wọn kàdé jẹ́ ọ̀rẹ́ wọn gbogbo abiamọ ló máa jèrè ọmọ ẹ̀ wọn. àmì àṣẹ ìdúrà àní fọwọ́ wa gbé ọmọ sí. àmì. ó ilé tó lọ báyìí mo ní láṣẹ Ìdùmarè lọ́sẹ̀ tó ń bọ̀ ojú gbogbo wa tún pàdé Fẹ́yíkẹ́mi aya Ọ̀yálékè lórúkọ tí mò ń jẹ́ ire o.